ni wọ́n sọ ń pa àwọn obìnrin rere tẹ́ ẹ béèrè ẹ̀yin ẹgbẹ́ ọmọlẹ́wà nílùú amáyọ̀. wà á máa kúnlẹ̀ kún náà. àwọn obìnrin rere yìí kí ni ìwà wọn. wà á máa àlàmà tún náà. àwọn obìnrin rere yìí àpẹẹrẹ wo la lè fi dá wọn mọ̀. wà á kọ́ ni kọ́ la Rasulullah. anabiwa Muhammad ààrẹ ah, ah, ni yorùbá ní muhammad. sallallahu alayhi wa sallam. ẹni tí ọba yòó ẹ yóò tiẹ̀ pọ̀ mẹ́lẹ̀ kẹta yìí. sallallahu alayhi wa sallam. anabi wa sọ̀rọ̀ báyìí. àdúnyà màtáwọn. ẹ̀yin ẹgbẹ́ ọmọlẹ́wà ẹ̀rí anabi ní ayé ta wà nù ẹ̀yìn ìgbádùn ni. وخير متاعي المرأة الصالحة àmọ́ èyí tí bí lóore jù nù gbádùn ayé ọ̀hún ẹ̀yin ìlú amáyọ̀ èyí tí bí lóore jù nù gbádùn ayé ọ̀hún òun ni kíni. المرأة الصالحة. òun lobìnrin rẹ̀ lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ yóò ṣàfihàn ọkọ rẹ̀ ni ó ṣe é sí yóò kó gbogbo ẹ̀ yóò dúró wámúwámú bí yípo ọmọ mẹ́rin ò tí ì mú ẹnu wa la ha tọ́sẹ́kù àtìgbàjọ sún torí ọkọ ẹ̀ alóhùn ọ̀fẹ́ kọ́kọ́ òun ó wò ta ni. wà khairu mataya almaratu saliha. sẹ́ẹ̀rì ijó àlìkí àmọ̀ yóò bàdì. Aa ah, àlìkàmà máa ha yayayayaya ọlọ́ọ̀lọ́mọ iye ẹni tẹ́lómi fún lóyún tí ń olówó ọba wà wọn wọ́n ti yọ wọn ọjọ́ alẹ́ torí olówó ní bọ̀ ni wọ́n ti sẹ́ dànù ọmọ ògèdè bọ́sẹ̀sẹ̀ dé láti èkó tó ru gbogbo ẹ̀ dé báyìí ọmọ bó ti lọ́ọ́rùn mọ́lẹ̀ ọmọ lòun lóyún òní ọyọ́ dànù bọ́yẹ́ nìkan tí ọba gbé gbogbo ilé yín ganu ọyọ́ dànù. àdúnyà màtá wà khairu màtá yá àlùmárà tún sọ́ọ̀lì ha. adébìnrin ayé ìgbádùn ni ní tí wàá fi lóore jù nígbàdùn òun náà lóbìnrin dáadáa ẹ̀yin obìnrin ẹjọ́ obìnrin rè fọkọ yín ẹjá láṣìírí bíbu ọkọ yín àwọn ọkọ láyé lónìí àtìyàwó láyé lónìí ọjà inú agolo làwa méjèèjì ó dìgbà bá gbedele ọjà inú kọ́ńténà ni o ó dìgbà bá jẹ ata gbedele ká tó mọ̀rún tá a ra o nítorí bá wà kàrà ọkọ rẹ ìwọ obìnrin so bímọ fún bó láṣìírí máa bẹ lọ́hùn kí nǹkan náà kú o tọ́ba ti pé onígbò lọ́ba fẹ́ ẹ̀yin onígbò pòkì yín wọn bu yín o tọ́rẹ̀ ń bẹ níyẹn yín tẹ́ mọ gbóòmù gidi. Lọ́wọ́yì ọ̀nkọ́ mo ní àtọ́ o. Àwọn mi ọ̀rọ̀ pè hàn bí jẹ̀mí ìjúdé. Àwọn ẹgbẹ́ tó pè wá lónìí nílùú àmàyọ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọmọlẹ́wà tọkọláṣẹ ah, arọkọdára ah, ọmọlẹ́wà tọkọláṣẹ arọkọdára. Ah àwọn ọmọ yín ṣe rire láyé. amiina. ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ rìkọ́dù yìí ẹ mú ẹ máa rí àwọn tó pè mí yìí ẹ dákun. wọ́n láwọn ò rí mi o wọ́n láwọn ò náà wí wọn wo bọ́sẹ̀gbẹ́ yìí báyìí. torí wọn bá ti rí yẹn wọ́n mọ̀ wá pariwo aláwọ̀ orí wọn tọ̀. ẹ̀yin ẹgbẹ́ ọmọ tọkọ làṣẹ arọkọ dára ní ah, ah. tí tí ń rìn láyé ní tí tí tún rí wọlé yìí. Allah. asáwọn obìnrin kan sẹ́kùnù ayé lórí tí wọ́n lè máa sọ pé tọkọ làṣẹ. àwa wa wọn àwa bá wọn lù àmọ́ yòó arọkọ tí èsì arọkọ Allah arọ́kọ̀dára la tún wá rí àtúwá kàn wọ́n nílùú àmàyọ̀. alhamdulillah. Ah, ah. Hmm. wọ́n tún wá ní ọmọlẹ́wà gbogbo kọ́ tẹ̀ ń jẹ́ yìí ó kọ́ tó lálùbáríkà ni. alhamdulillah. ẹ̀yin ọmọ ọjọ́ kọ àwọn kílọ̀bù míì ni. àtúnwọ̀n kan bí wọ́n gbé ń dáná ọ̀rọ̀ club seventeen. ẹ̀yin ọ̀jẹ́ yìí ń. agbẹ̀bùrú yọ sáwọn ọlọ́tẹ̀ club eighteen ẹ̀yin ọ̀jẹ́ yìí ń. kí lọkọ máa fi wá ṣe ayé yìí millennium yájọ́ máa lò ó ní club twenty four ẹ̀yin ọ̀jẹ́ yìí ń ẹ̀yin ọmọlẹ́wà òjì ẹ̀jẹ̀ ni pé ẹ̀fẹ́ kọ́ ọmọ yín bẹ́ẹ̀yẹn bá ti lọ wọnú àwọn kílọ̀bù tí mo kà lọ ìyá ah, èèyàn ti kú òun àgbà ó ti mi òun fẹ́ ṣe ríire lára ọkọ. obìnrin dáa púpọ̀ ta lolúwẹ̀ tó lóbìnrin ò dáa obìnrin yẹlé púpọ̀ ta lolúwẹ̀ tó lóbìnrin ò yẹlé. obìnrin dùn ún rí púpọ̀ ta lolúwẹ̀ tí olóbìnrin ò dùn ún rí. bóbìnrin ọba fẹ́ kínú ilé ó ní àlàáfíà ńbẹ lọ́wọ́ wọn bí wọ́n bá fẹ́ lò irinṣẹ́ wọn ni bí wọ́n bá fẹ́ kínú ilé ó gbóná instrument àwọn obìnrin ni bí wọ́n bá fẹ́ lò lókun ntí èsì jẹ́ lómi ò lò nu wọn pé oh, mo sì fẹ́ kọ́ ọmọ mi ó ṣe rere láyé omi ò sì ro tọmọ irinṣẹ́ yẹn gẹ́gẹ́ lòún gbá mú pé ha amúdá àní nífi ọlọ́kàn balẹ̀ inú ilé yìí à ń bẹ ń bẹ̀nu o ò ní gbádùn ayé yìí sì tún ní jí ọ gbádùn ju àlìkìyàmọ ẹ wo bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ wá ń pè màmá mi màmá mi kí lè wá ń ṣe báyìí tí gbogbo àwọn gbogbo ara lè ń gbọ́ ǹjẹ́ ń gbé fímílẹ̀ ẹni yóò wù tí ọba sùn tó bá dájú dé gànà kò ní yẹ wọn ah! ìyàwó náà sì ni àwa arìn títí apàdé irú yìí ọmọlẹ́wà tọkọ làṣẹ arọkọ dára ní sàmánì tá ń lò yìí láyé tá ń lò lọ́wọ́ yìí nígbà tá ń lò lọ́wọ́ yìí tọkọ ti súyàwó tíyàwó ti sú ọkọ. bí ẹ bá sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run wọ̀nyí àtẹ̀ntọ́ bá ronú pé wọ́n lọ bá ọlọ́run jọ kan ìní pé jáwọn ìyàwó mi ọ jẹun káwọn ọmọ rẹ̀ ọ jẹ náà kémi ó tó jẹ. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o. alihamudulilayi. mo bá yín dúpẹ́ o. alihamudulilayi. gbogbo jàmọ́ ló yín dúpẹ́ o. gbogbo àdúrà tí bàbá wa àáfàá wa àgbà láti kàbá kájọlà gbogbo àdúrà tí wọ́n ṣe ọlọ́run ó ọmọ yín àtàwọn ọmọ yín. amiina. gbogbo ẹ̀yin ẹgbẹ́ lọ́kùnrin tẹ́ wá mo fẹ́yìn náà bẹ́ẹ̀ ti pọ̀ dáadáa yìí adéyẹlé ní ẹ̀ríngbẹ̀ẹ́dé abẹ́tẹ́ ti sì kún tém ìníjà sí pé adéyẹlé ní wọ́n bá yín bí ọlọ́run bí kálukú yín ò ti mọ kádàrà rẹ̀ láàrin yín bẹ́ẹ̀ ni ọlọ́run ò ní ṣe kádàrà yín ní kádàrà aburú. àmín. àwọn kan gbádùn láàárọ̀ wọn ò ní gbádùn lọ́sàn-án ń bẹ nínú wa tá a jọ ń kiri kí àwọn kan bẹ wọn gbádùn lọ́sàn-án wọn jẹ ìyà ńbẹ nínú ọmọ ànábì adamu bá àti nkiriki àwọn kan wà ń bẹ wọ́n gbádùn láàárọ̀ wọ́n gbádùn lọ́sàn-án wọ́n sì gbádùn lálẹ́ ńbẹ nínú àwọn ọmọ ànábì adamu tá àjọ nkiriki mo bá yín bí ọlọ́run ẹ̀yin ẹgbẹ́ dáadáa lọ́kùnrin yìí níta bá ti ń fẹ́ ni kọ́lọ́hún ojú ọmọ wọnú ọkàn yín. amiina. ẹ̀yin nìkan ẹ ṣe dáadáa. amiin. ẹ fọwọ́ bọ́jú الحمد لله في سري وفي علني إيه. بالحمس واليوم عند الأمن والترهي الحمد لله في يومي وليلتي مدى الليالي مع الأيام والروح أيها بيا حمدا يليق بالأنفاس في شرحي حمدا يليق بالأنفاس في شره. ìlú àmọ́ ayọ̀ làwà yìí ìlú àwọn ẹni ọlọ́run fàfi zahabi ìyá bí thumma fi safari. kí ni déètì òní rí. eleven eleven. òní ni ìjọ kọkànlá oṣù kọkànlá ọdún twenty twenty three. à ń bẹ nílùú amáyọ thumma fi safari. gbogbo àwọn ọlọ́kadà á máa yọ̀ bọ́ bá ṣe pé pàṣọ ni wọ́n bá gbé wá wọn akúnyà yìí ti mú. àwọn ọmọ gáréèjì ìlú amáyọ̀ bọ́ bá ṣe pé táyé kọ́rẹ́ǹtì ni wọ́n gbé wá gbogbo ilẹ̀ jẹ gbèsè tẹ́kùnyà yìí ti mú àtẹ̀yí tí ó lọ ya owó tí ó nà. ففي ذهابي إيابي ثم في سفري gbogbo mọkánìkì yá mọ́yọ̀ bọ́bá ṣe pé eh, eh, eh, pàṣọ lẹ bá gbé wá ìyá ìyá àṣekùn ti mú. fàbí zahabi ìyá bí sọ́mbà ṣàfàrí. àwọn ọlọ́kadà wọ́n ní báwọn ti rí mi làwọn ti ń yabọ̀ nínú ilé mo kì í yín ọlọ́run kó san yín lẹ́sàn-án dénúdénú. fàbí zahabi ìyá bí sọ́mbà ṣàfàrí. ìlú amọyọ lálùbáríkà débi pé àáfà ló kún ìlú amáyọ̀ púpọ̀. Oh, mo fẹ́ pé alákọ̀wé wọn ò tó àfa hmm. bí ọlọ́run fún àlùbáríkà sí amáyọ̀ dé hmm. nígbà tí n fi ń gbé amáyọ̀ yìí lọ́dọ̀ bàbá wa Muhammadu Nuhu ilé mélòó níbẹ̀ lámáyọ̀ yìí. ń sọ̀rọ̀ fọ́tí. bàbá wa jí ni kírun sáwọn nu ọ̀hún àlàáfà tèmi. tá a bá kú lọ́wọ́ tá a dé tá a bá ṣe iléyà tán lé family house wọ́n wà ní káwáyà kawasa káwásámọ́yọ̀ náà á wà wá gbogbo ẹ̀dá paro ni nobody ilé ilé mélòó ni forty something ní sọ yìí. fàbí zahabi. àbáyọ̀ òun lọ́lọ́run wá fà lùbáríkà sí i lẹ́sẹ̀ ògbèjì mọ́ yìí. ẹ̀sìn ògbèjì kọ́dà bàbá dá wa alhaji wa abdulkarim àwọn là ń kà lọ́dọ̀ ìyá tí ń ta ń jẹ ìyá iṣẹ́ àkàbí kí ni wọ́n pè ìyá tí ń ta jẹ dáadáa lọ́kàn kan ìyá nàún lẹ́ẹ̀tì ìyá làmọ́ lọ́lù alájẹ abdulkari ọlọ́run kẹ́kọ́ gẹ̀. àmín. pẹ̀tẹ́sì wọn lọ́wọ́ dáadáa dúró lọ́kàn kan ni. ìjọ wo fún ìyàwó fún wa àwa là ń dá wákà láìsùn asalaatu bi sọla pọtẹlẹ obo àwọn nàlẹ èèlà pọtẹlẹ obo àwọn nàlẹ èèlà àwọn là ń dárin níjọ àìsùn. ففي ذهابي إيابي ثم في سفري. bọ́ọ̀bù ara lè la ní sin millions ni ó ti kó ní thousand. Hmm. níbi ọlọ́run fa àlùbáríkà sílùú yín dé ẹ̀yin ẹgbẹ́ ọmọlẹ́wà mọ́ wá bá yín dúpẹ́ kò sí ní tẹ́ pé wá sí tayọ ká bá yín dúpẹ́ ta lóbìnrin rere ní tẹ́ bí mí ni. ففي حضور غياب ثم في طمح أعوذ بالله من الشيطان الرجيم أو ينيه أعوذ بالله من الشيطان الرجيم gbogbo àwọn àlùfáà tó ti lọ ni wọ́n lóhùn tiwọn èmi náà wá kírẹ́ẹ̀tì ohun tèmi náà tó ti gbé bí n bá sí láyé mọ́ áfáàrù mi nù ni bẹ́ẹ̀ yẹn bá ti ń lò wọ́n pé káyìí ohun Buhari Musa nù mo bá bẹ́ẹ̀ bí ọ́ léèrè kí ló hùn ti yẹ rí. أعوذ بالله من الشيطان الرجيم. àti kùkúmbà àti wọ́tàmẹ́lò tó ń pè wọ́n mú wá wọ́n máa fi rántí ìwọ. بسم الله الرحمن olúwa ìwọ ló dá mi ò sì sọ bẹ́ẹ̀ nìkan pé ó dá mi mọ́ ó ti dá mi bó ti dá wọn náà lọ dá mi o àmọ́ wọ ọlọ́run ntọ́ ọba ṣe ẹni tẹ́ ẹ bá rí tí wọn ọba bú láyé ẹ mọ̀ pé tiẹ̀ ọ̀dà ni ẹ̀yin àbá bẹ́ẹ̀ bá ti rẹ̀ yẹn bu yín kéèké dá o àbá kẹ́yìn ọlọ́ọ̀tún wẹ̀wẹ̀ ni o àmẹ́ni ó gbádùn ayé jùlẹ̀ ni wọ́n bú ti ń wò náà báyìí ń gbẹ̀yàn ń wẹ̀ lọ́wọ́ tí wèrè wa wọ balùwẹ̀ tó ká sọ ẹ dákun ìwọ ọwà ń fọṣẹ ọṣẹ òjì oúnjẹ sójú sí gbogbo àwọn àgbẹ ìyá arúgbó dàkúmọ aṣọ mi nù ẹ dákun wèrè di méjì wèrè di méjì nù. bóòlù ti wá wèrè di méjì nù ẹ̀yin ìlú amọyọ bọlọ ń bá sọ̀rọ̀ fún yín wà láì wó bínú yín ẹ̀yin ni ẹ wá múra kọlọ ń mo dúpẹ́ òòrí wọn ló ṣètò ẹ máa sọ fọ́nà pé òrí báyìí wọ́n lò ṣe tó àìjà nítorí wọ́n bínú mi àìjà nítorí pé wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ hmm. ọlọ́run ló kù tí wọ́n dájú pé òrí iṣẹ́ rẹ lọ́lọ́ máa ṣeun inú ọlọ́run wọn máa dùn wọn máa dọ́bu ẹ̀. wọ́n á ṣe mú àfa alága ọlọ́pàá tó wá nígbà náà kí ni iṣẹ́ rẹ wá ní iṣẹ́ àfa eré ẹ̀ dàrú iṣẹ́ wo làáfà gbé kalẹ̀ tó ń ṣe àfa níṣẹ́ yìí àáfà ò ní iṣẹ́ ó ní business tó máa ṣe kò burú káàfọ́ ọkọ máa kéwú tán táwọn ọmọ sì jáde lè kéwú kó sì gbé tansi ẹ̀kọ́ wà lọ ọ̀dọ̀ rin ní ló ti jọjú kò burú káàfọ́ káwọn ọmọ kéwú tán kó sì lọ sọ pákó níbi ọlọ́run dájà rẹ̀ sí títí ta pákó ta ló ló burú ọlọ́run gan tó dáwọ́ sọ pé ó burú kò burú afọ ọkọ máa ń kéwu tán kó sì ọ̀ra lọ sọ típa rẹ̀ típa bíi mẹ́fà lónìí ó sì lọ́ọ́ jókòó ń wo típa mélòó ni yóò ṣiṣẹ́ ìwo ni ò ní ṣiṣẹ́ kò burú káàfọ́ ọmọ gba àti sí ànábì ọba ṣiṣẹ́. tọmọ ọ̀dọ̀ wa ń fún àdíjá ní ìró pé ẹni tí <laughs> ọmọkùnrin yìí o kìí ṣe èèyàn lásán o bóòrùn bá ń san wa lérí báyìí bògì máa wà lérí tiẹ̀ ni o. a ṣiṣẹ́ ni. sallallahu alaihi wasallam. a ṣiṣẹ́ ni. èyí wùlẹ̀ mi gbọ́ yé mọ́ yá níṣẹ́ ọ̀rọ̀ wọn wọ́n máa lọ ọ̀ràn ju abi àbí wọ́n máa lọ owó yẹpẹ àbí wọ́n máa tàn wọ́n pé mú kan èmi ti mọ̀mọ́ yẹ èkúté tí mẹ́nu lé mi ti máa nà tẹ̀sùbà àtẹnìkan kó mú kan ẹ wo lè. ẹ wọn á ṣe tán ni ìyá kan bẹnu lé yín ìyá pupa inú ilé wo ni ò sí ìyá ẹ ó gbẹ̀yìn àtẹ̀ǹkéwú tí kálukú wọ́n máa jẹ tá a fi lọ wẹ nìkan ọlọ́mọsá tá a jẹ haramu ọlọ́mọsá dalẹ̀ wa lọ. amiina. tálóbìnrin rere. mákìlá anil marati sọ́ọ̀lìyà. ẹ dákun ẹ jẹ́ n rí àwọn ọmọlẹ́wà àwọn náà fẹ́ wò mí wọ́n fẹ́ gbọ́n tí mo wí ẹ̀yin ọmọlẹ́wà sẹ́ẹ̀ rí mi wọn ò rí mi dáadáa ọkùnrin bàbá fídíò. kí ni wọ́n sọ ń pa àwọn obìnrin rere tẹ́ ẹ béèrè ẹ̀yin ẹgbẹ́ ọmọlẹ́wà nílùú amáyọ̀. wà á máa kúnlẹ̀kùn náà. àwọn obìnrin rere yìí kí ni ìwà wọn. wà á máa àlàmàtún náà. àwọn obìnrin rere yìí àpẹẹrẹ wo la lè fi dá wọn mọ̀. وقد قال رسول الله النبي محمد ààrẹ ah, ah, ni yorùbá ní muhammad. sallallahu alayhi wa sallam. ẹni tí ọba yòó ẹ yóò tiẹ̀ pọ̀ mẹ́lẹ̀ kẹta yìí. sallallahu alayhi wa sallam. anabi wa sọ̀rọ̀ báyìí. àdúnyà màtáwọn. ẹ̀yin ẹgbẹ́ ọmọlẹ́wà ẹ̀rí anabi ní ayé ta wà nú ẹ̀yìn ìgbádùn ni. wa khayru mata'iha almaratu salihah améyìí bí lóore jù nù gbádùn ayé ọ̀hún ẹ̀yìn ìlú wa amáyọ̀ èyí tí bí lóore jù nù gbádùn ayé ọ̀hún òun ni kíni. alimarahatu sọ́ọ́lìhà. òun lobìnrin rẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ yóò ṣàfihàn ọkọ rẹ̀ ni ó ṣe é sí yóò kó gbogbo ẹ̀ yóò dúró wámúwámú bí yípo ọmọ mẹ́rin ò tí ì mú ẹnu wàláhà tọ́sẹ́kù àtìgbàjọ sún torí ọkọ ẹ̀ alóhùn ọ̀bẹ kọ́kọ́ òun ó wò ta ni. وخير متاعها المرأة الصالحة sẹ́ẹ̀rí ijó àlìkíyàmọ̀ yóò bad. Ah, ijó àlìkíyàmọ̀ máa ha yayayayaya. ọlọ́lọ́mọ yẹn tẹ́lómi ìfún lóyún tí ń pẹ́ ọ lọ́ọ́ sẹ́ẹ̀. olówó tí ọba wà nulẹ̀ wọn wọ́n ti yọ dànù òsì ọwọ́ àmú wọn dàrú ọjọ́ alẹ́ tó olówó ní ń bọ̀ ni wọ́n ti sẹ́ dànù ọlọ́lọ́mọ yìí ọlọ́lá tí ọba wà láyé wọ́n sẹ́ wọn dànù ọmọ ọlọ́sàn ògèdè bọ́sẹ̀sẹ̀ dé láti èkó tó ru gbogbo ẹ̀ dé ganu ọyọ́ الدنيا متاع وخير متاع المرأة الصالحة adébìnrin ayé ìgbádùn ni ní tí wàá fi lóore jù nígbádùn òun náà lóbìnrin dáadáa ẹ̀yin obìnrin ẹjọ́bìnrin rere fọkọ yín ẹjá láṣìírí bíbu ọkọ yín àwọn ọkọ láyé lónìí àtìyàwó láyé lónìí ọjà anú agolo làwa méjèèjì ó aba bá gbedele ọjà anú kọ́ńténà ni o ó aba bá jẹ ata gbedele ká tó mọ̀rún tá a o nítorí ọba ọkọ rẹ ìwọ obìnrin so fún bò láti rí máa bẹ lọ́hùn kí nǹkan náà kú o tọ́ba ti pé onígbò lọ́ba fẹ́ ẹ̀yin o tọ́rẹ̀ ń bẹ níyẹn yín tẹ́ ẹ gidi. àwọn fẹlẹ ń bẹ níyìn o mo kí yín púpọ̀ ìwọ ọba ìpó ní gbó lọkọ lọkọ tiẹ mọ ọba abẹ lọhùn ni baba Kabiru àní ẹ má mú kínní yìí mọ ẹ rí bẹ́ẹ̀ tí ń rùn ni ọmọ ṣe wá sí fún un ó sọ pé ní ọ̀rẹ́ ẹ̀sẹ̀ mú kínní tán yóò ké mọ́ ni kílọ̀ ìwọ lọ láyé mi ni èmi kí mo láyé rẹ̀ àmọ́ àwọn ọmọ ń kọ́ àwọn ọmọ márààrún bò ni ẹ mọ̀ mú mọ̀ bọ́ bá wá dá sàlátù ẹ bá ń pè é dàníyàn ọlọ́run bàbá Kabiru dọwọ́ rẹ mọ́tà bá ń gbàgbó yìí lọ́wọ́ ẹ ọlọ́run bá ń gbàgbó yìí lẹ́nu rẹ ọlọ́run ọba bẹ lọ́run obìnrin rẹ nìyẹn o àmọ́ wọ́n kó lọ́dọ̀ rẹ wọ́n lọ́ọ́ fẹ́ lómi ẹni tó ń lọ́ọ́ fẹ́ bóyá sálá tó fún fẹ́ lọ́ọ́ fẹ́ bóyá sálá ń gálò òun máa fi bóyá tó òun fi nù òun tó ju gbó lọ torí náà. wa kadhalika wa hunna fitinatu dunya. ẹ̀yin ìlú amáyọ̀ bóbìnrin ti jẹ́ gbádùn ayé àwọn gan tún wá ní fìtínà ayé àwọn ní fìtínà ayé obìnrin ní fìtínà ayé lónìí. washayatinu dunya. obìnrin àwọn lè sùn láyé èṣù ni wọ́n gbogbo ẹni tí wọ́n ń gbọ́dọ̀ mọ́ yàrá èṣù ò níyàwó ni àmọ́ tó o bá ti níyàwó ńlẹ̀ àá ìwọ àti èṣù lẹ́jọ́ ń jílẹ̀ ẹjọ́ ń sùn tọ́ba jẹ́ pé ee méjì lọ́ba ní èṣù méjì ìwọ sì kẹta tọ́ba jẹ́ pé ee mẹ́ta lọ́ba fẹ́ èṣù mẹ́ta ìwọ ní ìkẹrin kátó wá pẹ́yìn tẹ́ fẹ́ mẹ́rin ẹ̀yin tẹ̀ tí ẹ̀ ní mẹ́rin ń bò lẹ́ ti ń ṣe náà sẹ́yìn sì ń gbádùn ayé ẹyọ kan láàrí ṣetán bá ti ṣetán yìí bẹ̀ńlẹ̀ mẹ́rin ẹ̀yin tẹ́ bá ní mẹ́rin mẹ́ta wọn wọ́n yẹ kéèyàn ó kí yín ẹkú sẹ́ o àmọ́ ẹ tó dáadáa o ẹ sì ṣe dáadáa láàrin wọn o tọrẹ ẹ lè rí déédéé ṣe ẹyọkan láti rí déédéé ṣe tán yìí ká wá pé mẹ́ta mẹ́rin ẹlòmíì ọ̀kadà bàjáàjì wọ́n gbélé lọ́wọ́ installment. gbirim gbirim gbirim gbirim gbirim kì í sanwó tán ó sì lọ́ọ́ fún bèbí mẹ́ta lóyún lérí bàjáàjì ó ń bàjáàjì. ẹlòmíì kóró pé ẹyọ gan-an ni wọ́n gbélé lọ́wọ́ pé máa ṣe jẹ́ẹ́jẹ́ máa mú un tọ́ bá máa wá sanwó dìlíbà wàláì ọlọ́wọ́ fóbìnrin bíi mẹ́rin lóyún ni lérí kóró pé ń kóró pé bá a ti ń dayé ọ̀hún rúbọ ni. naam. kakaule rasulillah. gẹ́gẹ́ bí gbólóhùn ànábì Muhammad. lamma qala aliyu ńgbà tí Aliyu sọ báyìí. Dakhalitu ana wa Fatima ala Rasulillah. Ẹ̀yin ẹgbẹ́ ọmọlẹ́wà ẹ dákun lísìn sí mi. Sayyidina Ali. Karramallahu wajhahu. Ọkọ ọmọ Nabi ọkọ ọmọ Nabi Muhammad. Ani wa sallam. Ó ní ńgbà tóun wọlé tó ànábì. Wa Fatima. Òun àti Fatima ọmọ ànábì fàwájádínà bákíyàn. ọlọ́wọ́n bá ti ń sunkún àwọn bá ànábì ànábì ń sunkún. fàkúlínà máza yòbù kíkà. àwa bí léèrè pé èéṣe kí ni ti ń pa ọ́ lẹ́kún. fàkọ́lá nàbí yóò rọ àìtún ní sáà. ànábì ni ti ń pa òun lẹ́kún òun rí àwọn obìnrin. في ليلة أسري بي إلى السماء ó ní lóru ọjọ́ tí wọ́n mú un gun sánmà lọ òun ànábì òun rí àwọn obìnrin. fi ṣídátìlẹ̀ àzáàbì. ẹ̀rí àṣẹbí ṣídátìlẹ̀ àzáàbì. fi ṣídátìlẹ̀ àzáàbì. ó ní mo láwọn obìnrin gbà mo gun sánmà lọ. ha níbo mo ti rí wọn mo rí wọn nínú ìyà tó le koko ni mo ti ráwọ obìnrin ní ti ń pa òun lẹ́kún nìyí. bàtàkárì tún ṣáànà òun náà wà bàkẹ́yìn tún. ó ní mo wá rántí ìṣesí tí wọ́n wà nígbà mo kú òun sámọ̀tá tí mo wá ó ní mo wá rántí ìṣesí tí mo bá àwọn obìnrin wọn ẹni wọ́n fi ọyàn rẹ̀ tí wọ́n fi dé ẹni wọ́n fa wọn rẹ̀ tí wọ́n fi dé ẹ wọ gan lọ́hùn-ún o. ìwọ obìnrin kí ló fẹ́ ṣe lára ọkọ rẹ méjì níbẹ̀ lára ọkọ eré eré àti eré ibú níbẹ̀ lára ọkọ ìwọ lóbìnrin fẹ́ ṣe gbogbo tí n bá ti ń jásí rí ọkọ yín ẹ gbọ́dọ̀ tún fẹ́ nìkan kódà ọ̀rẹ́ mi nìkan sọ fún mo sọ kọmọ rẹ níláárí. Allah. gbogbo wa yányẹ a lè rí tá a tán lára ara wa à ń mánéjì ara wa ni ọkọ ń yawo ìyàwó ìyàwó ń ọkọ ni ọkọ mi ń bẹ nú ayé mọ tí ìyàwó ń jẹ ìyàwó sì dúró tì èyí ṣe kò lè dọmọ ọmọ jìyà àwọn lórí ọmọ àwọn ọmọ léèyàn ọkọ ni o sì ìyàwó mi bẹ kìí ṣe ọkọ lòun ò ní ọ bóun bá ọ ọkọ mánéjì ẹ lọ bẹ́ẹ̀ ìyàwó mánéjì ọkọ lọ bẹ́ẹ̀ àjọ wa mánéjì ara wa ni ẹni ọlọ́run bá ní kó ṣe déédéé tiẹ̀ kọ̀mọ́ntọ́ ọlọ́run ṣe èmi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ fẹ́ lọ́lọ́run fún mi alhamdulillah ẹni ọba fẹ́ ìyàwó tiẹ̀ ó yẹ kó dúpẹ́ ni a máa mánéjì ara wa lọ ni. wà á mọ̀ lè tún sọ́ọ́lì ha. ẹ̀yin àfa nílùú àmọ̀ yọ̀. àmọ́ obìnrin gidi obìnrin re. A ń tẹkùn náà zata òun lobìnrin tó gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́sìn ẹ̀yin ọmọlẹ́wà ẹ máa kírun ẹjẹrun ọmọ yín la ẹ máa sin lọ́hún ẹ̀sìn ọlọ́hún ẹjọ́ mọ̀ yín la gbogbo bó ti wù kéèyàn dáa tó láyé tí ọba sin lọ́hún yọ pàdé bí ti gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ ẹlòmíì fẹ́ràn bọ́ọ̀lù ju irun lọ aláǹkìrun lọ́wọ́ àkànṣe ṣe égo àwa méjèèjì ó sì jọ wọ sàárè ni ta ni sàárè tiẹ̀ ọ bá a dì báyìí ta ni sàárè tiẹ̀ ó dùn ká máa dáa. àwa ń ṣe rọ́bánà wàlákàlàhàmdù àṣìgbọ́ égo bí ìgbà tí ara ń dún ṣé bọ́ọ̀lù náà nìyí. wọ́n sì pọ̀jù àwọn tá à mọ́sálásí lọ. akramakallah. ọwọ́ àṣetán aláìgbádùn ọwọ́ àlọ́ ìmúdí ẹ̀sùn bá ń jọ wọ́n gbókù wálé láti èkó wèrè ya Latif ya Latif náà lọ́lọ́run lòún retí mo rò pé rí ẹ̀ dàrú. wọ́n ń kírun òun ṣe bàbá ti kú báyìí ni wọ́n kọ́kọ́ tú wò tẹ̀ kírun ẹ̀ sí àgbákò. awaluma yóò há síbo yẹn mọ. àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sírò yọ̀lì kí á mọ̀ níwájú ọlọ́run wọn á ní ẹgbẹ́rún ẹ̀ wá. irun ló kí wọn irun ní ọmọ ọláhùn ọ̀dàlùkù lé wọn wá kú ó kú mọ́júmọ́ tó yí wọn gan paali olùsí wa lọ àṣùbà ansayatu lazankiatu ntàǹbàtú sálàbàtú ọlọ́run lérí ẹ̀ dàrú. à ń tẹkùn náà zátàdínì. wọ́n wá kọ́ mọ́sálásí tiwa ẹ wá jẹ́ òdinú àwẹ̀ olòṣì tí ò kírun rí bí wọ́n ti wá gbọ́ tí làdáni ní sáfù sáfù bàbá ìmọ̀mù ti dé aláwọ̀ agbárò ah, ẹ̀yẹ́ àṣẹ wọ́n ṣe sáfù ṣe ayé àtọ́ bá wọn ọ̀n bá wa kí tẹ́lẹ̀ o sì tún ní bá wa kí tán. akọkún mọ́sálásí tìmù níjọ mọ́sálásí asámú àkọ́kọ́ ni ẹ wá káwọn yẹn kó àwọn ń tan ọlọ́run ẹ mọ̀ wo nǹkan. àwa akúnbẹ kò ní sáyè mọ́ gbogbo òtánú òtún kún ẹ mọ̀ wo ó di méjì ẹ mọ̀ wo náà bí wọ́n ti ń di mẹ́ta àwọn kọ́ ọ̀làyìn ń máa bá wọn tí wọ́n bá yìí ṣe tán wọ́n ṣe wàhálà lónìí púpọ̀ wọn. kò ní wánu o bọ́ba ya sáfù mẹ́wàá nu mọ́sálásí yẹ máa kú méje bọ́ba ya sáfù ọmọ kú márùn sọ́wọ́ bá ya sáfù òkú pé àwa la fẹ́ pàdé ọlọ́run dáadáa àwa la ṣẹ́kù nu mọ́sálásí. إذا مردنا أجدتم بي نوينا كل صالحة nígbà ọba rí ọmọ ànábì ádámà tí ọba gbádùn lọmọ wá dé àníyàn gbogbo tó bá dáa ìwọ Ọlọ́run mi bá gbádùn tí n bá darí òkè yìí tí ìwọ Ọlọ́run ọba pa mí sẹ́yìn ìmọ kírun dáadáa ìwọ Ọlọ́run ìmọ ṣe rere ọmọ ádámà ọmọ wá dé àníyàn rẹ lórí àìsàn. وإن شفعنا فمنا زيغ والزلل وإن شفينا وإن شفينا فمنا زيغ والزلل وإن شفينا فمنا زيغ والزلل bàbá dàní ẹ̀ báwọn tọ́tọ́ lọ́nà tó bá fi àwa fún wa tí wọ́n gbélú ẹ̀ kó lókè òyìn tó fẹ́ ṣe ara ẹ̀rìn wọnú mọ́tò tó délé ó o só ti gbádùn náà kò ní kírun mọ̀rọ̀ káwọn ti èkéwòn bẹ lẹ́yìn wa níyàn arabu ni wọn arabu ni wọn sáwọn máa yọ̀nà ni wọn mọ̀rọ̀ pé wọ́n yẹ kírun. ìdá. wọ́n bọ̀ olùsí ni wọ́n wọ́n lè má kírun àwọn bọ́ọ̀lù níbẹ̀ lẹ́yìn wa yìí àwọn ọmọ Ronaldo ẹ̀ ń pẹ̀lú Ronaldo kọ́dọ̀ ẹ̀ wo èyí tí máa ń ferí kalẹ̀ tó bá tán wá ń wórí yìí sì ń sọ báyìí yóò ní Allahu Akbar yóò sì bẹ̀rẹ̀ kalẹ̀ fọlọ́hún ó lọ sí tiẹ̀ táwọn á ń wo ìwọ òkírun. bá a ti wà ní àyè sìn àwọn fáǹsì kìlọ̀ pé àwọn fáǹsì sálà ó wà ní àyè o àwọn fáǹsì Ronaldo wọ́n wà ní àyè o àwọn fáǹsì Messi wọ́n wà ní àyè o. Ah, Alfa ẹ̀yin náà ti ẹ̀ ń wò àbá ah, náà wọ́n ń sọ ọkọ wọn fún mi àṣẹ ti ẹ̀pọ̀ tẹ́ jìyà. ìdá àmàrídínà na wẹ́yìnà kulla salihatin. ẹ̀yin ìlú amáyọ̀ ẹ̀yin ọmọlẹ́wà bàárẹ̀ bá ṣe wá bàbá rí jẹ àìsàn ni bàbá rí mu àìsàn ni bàbá rí ná àìsàn ni bàbá rí lò àìsàn ni bàbá bẹ́gbẹ́ mu àìsàn ni bàbá bẹ́gbẹ́ pé àìsàn ni bàbá rí tẹ́gbẹ́ ń ṣe ṣe àìsàn ni oríṣiríṣi àárẹ̀ ni bẹ́ẹ̀ ti wọ àǹkó yìí nísìn ẹni tó bá jásí pé kò rí wọ̀ bíi tiyín ó lè ba yí wá ànítọ́ iná wọn tí mo nílé àmọ́ nù rí òní dùn bí kọjọ yín lòun náà mọ̀ wá àìsàn ni. nàwọ́iná kulla salihatin. a máa wá dà ní ẹgbẹ́ wọ ọlọ́run bàbá gbádùn gbogbo nǹkan dáadáa lámọ̀ sí fún ọlọ́run àmọ́. wà ìṣúfínà fàmínà zaigu wà zalalu wà ìṣúfínà fàmínà zaigu wà zalalu. wà ìṣúfínà fàmínà zaigu wà zalalu. wà ìṣúfínà fàmínà zaigu wà zalalu. àmọ́ ń bá wa fún wa ní tá a gbádùn tán bóyá owó dé bóyá orí iṣẹ́ bóyá ọkàn balẹ̀ bóyá ọlọ́run dá a lóhùn ni ọba ní kírun ma a wà bẹ̀rẹ̀ ségesège a ní ṣe tá a dà níyẹn fọlọ́run ma ẹ wọ́n lọ́hùn tòun ti bẹ́ẹ̀ náà yóò sì máa ṣe ń tá jẹ òjò ń bẹ láàrin wa níyì ọlọ́run ṣe ń tí ọ jẹ àìná ń bẹ láàrin wa níyì ọlọ́run ṣe ń tí ọ jẹ musa ń bẹ láàrin wa níyì ọlọ́run jọ ń ṣe tí kálukú ọmọ jẹ ni òjò tó bá rọ̀ sílé àwọn àyìnà yóò rọ̀ sílé àwọn musa náà òjò tó rọ̀ sílé àwọn Daniel yóò rọ̀ sílé àwọn yóò rọ̀ sílé àwọn Musa Ọlọ́run òun ń ṣe tiẹ̀ lọ àsọdá gbogbo ẹ̀ lórí jọ́lì kìámọ̀ yìí. wàtẹ̀kùnù alákọ̀dírí mínàlì jamali. ẹ̀yin obìnrin wa ọmọlẹ́wà obìnrin rere ẹ̀rí déédéé ẹwà tọ́lọ́wọ́n bá bá fún yóò sì mọ mẹ́ńtẹ́ẹ̀nì ẹ̀ kò ní bóra <laughs> bíbóra òun kún ayé nísìnyí wàláyé ọkọ mi ti fọ́ lójú ebi dúdú lọ fẹ́yàwó rẹ èyí ṣe tó di pupa tó yanú lẹ̀ tó ń wò ọgọ́nù pé mo rí mo rí pupa ńlẹ̀ tí wọ́n fẹ́ tí mo fi fi ọbẹ̀ láwù èyí ṣe torí tó bá padà yá yóò dé ebú fún ọkọ pé à ọ ọ ọ ọmọ bọ̀dá tá à ń wí ni tíyàwó wọn jóná báyìí gbogbo ẹ̀kẹ́ báyìí tọyọ gírin tọyọ gírin yàrá ìyàwó wọn ni yóò di àdírẹ́sì rẹ̀ ìwọ obìnrin ẹnu ẹwà tọ́lọ́mùbá fún ọmọ mẹ́ńtẹ́ẹ̀nì ẹ̀ ẹ̀yin obìnrin la rí láyé lónìí tẹ́ ń sọ fọlọ́run pé kọ̀mọ̀ nǹkan ṣe. ń bọ̀ ọlọ́run ṣe ojú fún wa déédéé irun tó fìtì ibẹ̀ ọ́fíìsì àwọn ìyàwó wa láyé lónìí wọ́n ní ọlọ́run o oh, oh, good o oh, good wọ́n wá lọ lẹ̀ kán mọ́ báyìí ẹ kọjá lára ìyàwó yín wà láyìí tí ọba pè yẹn ní mọ́. alẹ́ nìkan wá kọ́kọ́rọ́ òun lọ lé ní reception wọ́n wà ọwọ́ aṣetán yóò máa lọ ilé ọkọ nu o ọkọ kọkọ ya lọ ah, ah. nbọ wá ní yàrá máa wà tọ yàrá máa mọ ti ń wá òun sì jókòó báyìí ah, ń lọ ń bọ̀ wá sú ìyàwó rẹ̀ ní bàbá rámá tí ò sí láìlà ìlàlá ṣé ọsẹ èdè yìí ni à bẹ́ẹ̀ tí ẹlẹ́ẹ̀kẹfà tẹ́ kọjá ni sórí láyé irun yìí àti kíní tó kù yìí ọ̀bọ̀dọ̀ kún mọ́ lọ́dọ̀ rẹ̀ mi. tọ ìwọ ló jókòó ní nkọjá lọ lẹ́ẹ̀mẹ́fà ní ọ̀dá ọmọ ẹ wò alẹ́ lomi ò lè mọ ìyàwó ẹ̀ mọ́ yẹn bá kún kíní hùn. ẹlòmíì fẹ́ ìyàwó reception ńgbà wọn fojú ra wọn olóhùn ọ̀fẹ́ mọ́ àti ẹni ó toast ní reception àti òun wà là àti kíní tí wọ́n fi kùn ún ní òjò orí là ńgbà wọn wá ríra wọn ní ẹ̀lò tọ̀hún náà dáhùn wájú ah ẹ̀yin ni ẹ̀yin ni mo fẹ́ ní aka sẹ́ńtà ó ní hin èmi mo fún yín nọ́mbà tẹ́yìn náà fún mi ti ah mo ṣe mistake ni ẹ̀yin kú mo ṣe mistake ni ńgbà tó rí ìlà gidi pimples ojú ẹlòmíì ó tó ìkúkú báyìí àwọn obìnrin lọ́yẹ̀ kẹ́ máa ṣàdúrà fáwọn makeup tó fáwọn tó dáa lé ọlọ́run jẹ́ ó dáa fún wọn ẹ̀yin wọ́n fi mú pimples ojú ẹlòmíì ó tó kúkú àmọ́ tá a bá ti kun kínní kọ́dọ̀ ò ní rí pimples obìnrin rẹ obìnrin tó ṣe ọ̀ṣọ́ rẹ̀ níwọ̀n déédéé ẹwà tọ́lọ́wọ́n bá fún un kò kọjá ẹ̀. wọ́n tẹkùnù wàdúdẹ́tẹ̀ nìṣàǹjìyà. ẹ̀yin ló á mọ́yọ̀ obìnrin rere ẹ̀rí yọ̀wá nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ẹ̀yin ọmọ rẹ̀ wà ẹ fẹ́ràn ọkọ yín dénú dénú torí kẹ́ lè jẹ́ dáadáa kọ́sẹ̀lẹ̀ fáwọn ọmọ yín lọ́la àwọn ìyá tiwa ẹ̀rí níta àwọn ìyá wa ṣe fáwọn bàbá wa là ń jẹ láyé lónìí. Allah dáadáa tí wọ́n ṣe pẹ̀lú àwọn bàbá wa òun là ń jẹ láyé lónìí rere tí wọ́n ṣe pẹ̀lú àwọn bàbá wa òun là ń jẹ láyé lónìí ẹ̀yin náà wá sáré tàwọn ọmọ yín kalẹ̀ náà. wàtúntìhù àwa mìíràn o. wàtúntìhù àwa mìíràn o wàhírí sàn. على تدبير تلاوة القرآن obìnrin rere yóò láti ọkọ gbogbo àṣẹ tọkọ bá pa obìnrin ti máa ń gbé ah, <laughs> eh, ìyẹ̀dá ìwọ náà máa ń gbéra rẹ ní nǹkan wàláyé mi amúdá yìí ń lọ pàtí ni bá lọ bàbá para wa tí náà ni ọmọ rẹ ó dààmú lọ́la o ọmọ Ah, ese ìyá múdà àti retí ah bàbá bàbá múdà ní gbọdọ lọ kọ́ra mo ti wẹ̀ tán mo ti má sọ ó sì ní gbọ́dọ̀ lọ tọ́ èmi èsì ìkọjá àṣẹ rẹ̀ gbogbo oke ti wọn bá há sẹ́mọ̀ kí mo ra gbogbo oke ti wọn bá ha ẹ̀ bá ń tèmi wálé mo ti ra mo ti ràn jáde obìnrin tí <laughs> làmídì ọmọ ń pàṣẹ kémi ọmọ lọ pa títí gbogbo àwọn ìyá anájímù ń bẹ́ńbẹ́. anájímù. fasọ́lẹ̀ hàtú. قانتات eh. حافظات للغيب بما حفظ الله ah, mo bọ̀bọ̀ tó hádùn kámẹ́rà yìí wà láàyè ẹjọ́ ké Kùránì kalẹ̀ nísìnyí ẹ̀rọ gbogbo yín ni ẹ kéwù wa kìí ṣe kán máa ká máa ṣàdúrà mọ́sálásí kan pé wọ́n sílé wọ́n máa wá há Kùránì tí eléyìí kọ́ máa lọ́ọ̀rán tí orin kọ́rẹ́ńsì wèrè ọmọ. àti wọn nu ọmọ kéwu wa tiẹ̀ ní ní sùmùrà ló ti parí alibarika rẹ̀ pọ̀ mọ́sárì gbé kékuranu olùsí ẹwọ́ tiẹ̀ njọ́ tó ń ṣe wàlímọ̀ níyì àwọn so mọ̀ọ́lù àṣẹ jíìfà ni wọ́n jẹ olùsí òun náà wọ́n ń kékuranu njọ́ náà bí èèyàn gidi ọlọ́wé láwà ní bí èèkàn wọ́n wá wálì kí n bàbá balẹ̀ kẹta wọ́n fi sí i lọ́rùn. àyálì wùlẹ́mí jáàlì kàlí kìtàbù lẹ́ olùyọ̀wé ǹjẹ́ ọ̀ràn tí tọ jẹ wọn jẹ́ jífà màálù nù agboolé yìí. fasọ́lẹ̀ hàtú hmm. kọ́ọ̀nìtàtú hafizọ́tú lìlọ́gọ́ ibi bímá hafizọ́láhùn. ẹ̀yin ẹgbẹ́ ọmọlẹ́wà. ìfẹ́ kẹ́ mọ dìde káàkiri tí ń fi pariwo àsìtàn ẹ wá jòkó lẹ̀ ẹ pe àwọn tó ní sí àwájú ìpè kan wá jòkó lẹ̀. bàbá ń sọ̀rọ̀ ọlọ́run àyè tún dìde mọ́ àtàwọn bá ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n bá níbi wọn ó jòkó kún bí wọ́n bá dúró sí ta ló ní ẹgbẹ́ ńlé wọn ò fóònù ẹlòmíì bá ń gbòòrí gbójú títì dé wá gbé kiri ṣe tẹ́ ẹ bá rí ibi tẹ́ jòkó ẹ dúró n kò sì gbọ́dọ̀ rí kẹ́ ẹbẹ́ nìkan fanta ẹ jẹ́ ń pariwo àsìkẹ́ tó kó bisikíìtì òsì kan fẹ́ nìkan o. ọ̀rọ̀ ọlọ́run kì í ṣẹgbẹ́ bàbá ẹnìkan kọ́dà ojú bàbá mi lọ bàtà tiẹ̀ ní bàbá mi ọ̀rọ̀ ọlọ́run kí ni bàbá mi. náà. fasolihatu kọ́dà bí ìyẹn gbé yín bá dé kọ́ lọ dúró omi ìjọba dúró sí ta ló ní ọpẹ́ lẹ́yìn. Hmm. ẹ pín sí àkẹjọ jókòó yìí tó sì rí bọ́nú yín kó tún dé padà. Naam. Fasalihatu e. qanitatun hafizatun lilghaibi bima hafizallahu. Àfáà mi ló dé kù àfa mi ló dé mu akramakala mo ti ṣàdúrà yín púpọ̀ mo ti ṣàdúrà yín púpọ̀ sà ah Allahu akbar ẹ má bínú àfa mi ló dé. Allah. <laughs> àfa wa ah allahu akbar allahu akbar àṣẹ àáfà ẹsẹ àwọn ẹgbẹ́ tó pè wá níbọ̀ wá kí yín wọn ẹ jókòó nìyẹn ẹ jókòó ẹ máa dáhùn lóhùn wọn lọ́lọ́run ó jọ dáa fún yín wọn lọ́lọ́run ó jẹ lálùbáríkà àmín wọn ní ẹ̀yin lẹ gbé Buhari Musa wá wọn lọ́mọ yín ó ṣe rire ẹ lọ jókòó lẹ̀ hmm. ọba sàwọn kan nù yín ni Ìyábọ̀ Bàálù wọn lọ gbé wá wọn máa rànjú mọ́ra wọn yà yín náà fún mi ò náà fún mi ò ó lọ sí òbí wọn máa rànjú wọn gbígbà wọn wo gbígbà wọn wo géètì àlìjẹ́nnà. wọn náà bá ké tó mo fún ọ lásán ọ̀rọ̀ mẹ́rin ìyá rẹ̀ ò sí lásán orí là yìí sì ń lọ ná aṣọ láàrin agbo. ṣé ti jókòó dáadáa ẹ jókòó dáadáa kí ẹ fẹ̀yìn tì ẹ fẹ̀yìn àfa mi nù. ń sọ ìtàn fáwọn èèyàn ọlọ́run ṣeun tó mú yín wá. alhamdulilayi. mo nílùú amọyọ ìlú mi ni ń wá ń sọ̀rọ̀ Alhaji Abdulkarimi tí fún sàárà táwa lọ kọrin láìsùn níjọ́ náà lọ́hùn mo wá níjọ́ náà amọyọ yìí ilé mélòó ilé mélòó níbẹ̀ ní. mọlọ́lọ́hún wá fà àgbàríkà sàmọ́yọ̀ ọ̀la àwọn àdúrà tẹ̀ ń wá sáyè náà kò sí ilé kankan ilé ilé kan níwájú ayẹyẹ máa àwọn ọmọ kó ń dòrò bàbá ń lọ ni. torí kò sí nǹkan kan ẹ̀rú ń báyàn gbogbo ẹ̀ ló ń bọ̀lẹ̀ tilẹ̀ rí ilẹ̀ ilẹ̀ mílíọ̀n táwùsàn nìyí ó ti di mílíọ̀n. ẹ̀yin ìlú amọ́yọ̀ ọlọ́run fa àlùbáríkà sí ìlú yín púpọ̀ wàláyé ọlọ́run fa àlùbáríkà sí ìlú yín ó yára kún púpọ̀ àmọ́rú nǹkan náà lọ́jà ń pera mi lọ́mọ amọ́yọ̀ àwa ń bẹ ní ìjọ náà lọ́mù gáràjì níjẹ́ olóhùn dé gáràjì ìdánilójó àní ń sọ̀rọ̀ forty something years fún yín àáfà mi ni àwọn lọ máa mọ́yọ̀ àwọn làáfà àgbà tafsiri gbogbo amáyọ̀ ni àwọn náà wá sàwọn náà á tẹ̀lé wọn wá bẹ́ẹ̀ tí ní tí mo máa Kùránù ké dáadáa ń àáfà wa tí wọ́n kọ́ mi ni èmi èéfín pamọ́ alhamdulillah àmọ́ àáfà àti wọn náà ńlá àáfà wa yàyà bàbá wa yàyà lágbódì ọ̀rọ̀ mọ́sà kẹwọn kó gẹ̀ wọ́n dáadáa làáfà tiwọn ọlọ́run ọlọ́run ò ní pa yín lẹ́kún sá. amiina. ọlọ́run ò sì ní dààmú yín. amiin. n tẹ́ n bá ń sìn fẹ́ lọ́wọ́ mọ̀ sí fún mi. amiina. ọ̀la àwọn náà mọ̀ pé ń rí báyìí láyé ńjọ́ náà wọ́n sàn kọ́ wa pẹ̀lú gbogbo ara náà fi ń kọ́ wa. gbogbo àwọn lukú tí wọ́n ti di nǹkan ọwọ́ wa wọ́n bí wọn sí. gbogbo àwọn lukumanu ìyá lukú ni lágbára ọlọ́run kò ní masari ọmọ. amiina. bàbá ló ń jẹjẹ yóò sì Ah, ọlọ́run mọ́sà san yálùkù náà mọ́sà san lẹ́sùn olóore ọlọ́run wá se wọ́n ọ̀dà aláre àwọn ọmọ tiẹ̀ náà ti dà ọlọ́run ti ṣe hmm. ìwọ obìnrin lọ níwà ẹ̀rí ẹnìkan ní yìí yóò sì pè wá yóò sì tẹ̀bà yóò sì gbé fún wa yóò sì pè wá sínú yàrá rẹ̀ àwọn ayọ̀ yóò tákì báwọn ń pé ẹ̀ tí ì jẹ wọn ga ẹ̀ tí ì jẹ akaramakala ẹ̀mí ẹ̀ ní sáré. àmín. ọlọ́wà fún àyìn wájú ọlọ́run. àmín. tó àfa àkátètè máa lọlé. wọ́n tún ti ń àwa mìíràn hùn. ẹ̀yin ọmọlẹ́wà nílùú amáyọ̀ wọ́n tún ti wà àwa mìíràn hùn obìnrin tó bẹ́ẹ̀ ṣe ríire láyé tó sì bẹ́ẹ̀ ṣe ríire lára ọkọ ẹ̀ gbogbo àṣẹ ọkọ ẹ̀ yóò mọ̀ tẹ̀lé ẹ tẹ̀ láṣẹ ọkọ yín bẹ́ẹ̀ bá jẹ́ gàrú bẹ́ẹ̀ bá ti wá níwájú ọkọ yín ẹ̀rẹ̀ gàrú yín lẹ̀ báyìí ẹ mọ̀ pẹ́ni tó lè jẹ́ ẹ̀rá lè nínú àwọn ọ̀nù bọ́kọ ń bá ń bínú síyàwó lọ́kọ gidi ni o kìí ṣe wèrè ọkọ o kìí ṣe òmùmọ́lì ọkọ o kìí ṣe òmù skọ́ǹgì ọkọ o kìí ṣe òmù láòdù ọkọ o kìí ṣe òmù skúṣùsì ọkọ o kìí ṣe òfin sálángà ọkọ o kìí ṣe Colorado ọkọ o kìí ṣe gégémù ọkọ o. Ah, àwọn tí wọ́n mọ̀ mú bẹ́ẹ̀ ń dúró ó lọ sí gbogbo. wọ́n tún ti hù àwa mìíràn hùn. lórí inú ọmọ bí wèrè mi ní ti pé ah, a ṣe àmọ́ gbogbo ń tà mú báyìí a ní mọ̀ ebè kó là ń ná gbogbo ẹ̀ là lọ́wọ́ wọn lọ sí gbogbo ẹlòmíì wá dàgbà ọmọ tí ò tí tó forty years ó wá dàgbà bíi bíi sixty gbogbo eyín sọnù bíi mẹ́fà tó bẹ́ẹ̀ náà wàá dúdú níbi ìmukúmu ẹlòmíì jí láàárọ̀ nítorí pé ṣiṣẹ́ gáréèjì ògógóró gbóná la ilaha nítorí ń kọ́ ọmọ rẹ̀ mú gbàbárì nùgbẹ́ bàá mi tí tí ìfọ́pẹ́ tí ìrún pákó gbàgbà gbesara gbẹjẹ gbèsára ọmọ ní ẹ mọ bó ti rí ni ẹ ra ẹran kalẹ̀ kẹ́ ẹ wá gogoro lè rí bẹ́ẹ̀ ti rí tó ṣe lójú yín bẹ́ẹ̀ ní í ṣe nínú yín. Allah ẹni pẹ́ kú. wọ́n tún ti hùn àwa mìíràn ah, ah. mùsùlùmí o sì ra gbósàárì o tún ra ti sínú ẹwọ wèrè. wàhálà ògógóró ni ẹ̀jẹ̀ lómi ò lè kò róúnjẹ eré kan jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ògógóró tí mu ò jẹ́ kó lè gbà àwẹ̀ ọlọ́run yóò wọ láàná yóò wọ gbogbo ẹ̀yin tẹ́ mú mu kú mu ni ọlọ́run ó ẹ̀. amiina. a nǹkan rè nǹkan rè èèyàn kọ̀ọ̀kan máa wú ògógóró ń bá wà lábọ̀ nù ẹ̀kẹ́ kọ̀ọ̀kan máa sanra àwọn máa bàbá àdàmọ̀ ẹ̀ wọ́túntún àwa mìíràn hù. ọmọ tẹ̀ láti ọkọ ọ̀bọ̀ bá fẹ́ ṣe rire tó fẹ́ jẹ́lé rire obìnrin ẹ̀yin ọmọlẹ́wà ọ̀dọ̀wọ́ yín àṣẹ ọkọ yín ọ̀dọ̀wọ́ yín àlà ọkọ yín ẹ má kọjá ẹ̀ ẹ̀yin ẹ tẹ̀lé tí wí ẹ̀ rí i pa ọmọ yín ó jẹ́ yàn láyé. wàhíní sùnwà alátàdìbírì tìláwàtìl kùránì. èyí tó bá kéwu nù yín. kójú kòkòrò rẹ̀ ọ wá jásí pé yọmọ tìlá wà ni kọ́dà bó ṣe yíṣù kan lónìí kí aka tá a kásù bá tán kọ́ wá ké yíṣù kan ọlọ́run mọ́sà wọlé àbí tí mo tún kéde lónìí mọ́sà bá ń sọkọ mi náà léèyàn ọlọ́run dákun ọlọ́run bá ń dọ́kọ̀ mi lóhùn dákun ọlọ́run jẹ́ mu ẹ̀yin obìnrin lẹ́lẹ̀ mi bọ́ sí hòhò ń fọkọ ẹ̀ ọ parí ọlọ́run bá omi sì jí èpè ní sẹ́ lọ́kọ wọ́n wá ń béèrè lọ́wọ́ ọmọ nílé ìwé what is your father's name ó ní my father's name eléri ibú ah àbọ̀ ọ̀gbọ́n tá a wí ni kí ló orúkọ bàbá rẹ ó ní náà ni mo wí sẹ́ orúkọ bàbá àwọn eléri ibú ah wọ́n bá ní lọ́la kí wọ́n pè ya rẹ̀ wá àti bàbá rẹ̀ wọ́n bá dé wọ́n lọ ọ́fíìsì principal. pírísípà ní èmi mọ̀tá arílára ọmọ yín ni pé bá a bá béèrè pé kí ló kọ bàbá rẹ alélérí ibú ìyá lọ́kọ́kọ́ wá dáhùn <laughs> ẹ máa ṣe jàre ọ̀gá n tá à ń ní gbọ́ èmi ò lóko kan pé bàbá wọn jẹ lérí ibú lọ ẹ wo nǹkan lọ jẹ wọn ọmọ ọlọmọ ọkọ rẹ ló ń fún lóko tí èsì tiẹ̀ hùn obìnrin ṣe bẹ́ẹ̀ وكثرت لها ذكر الله. ìjẹ́ ọ̀pọ̀ nú ọ̀rọ̀ rẹ̀ láyé lóbìnrin rẹ̀ yóò máa dakọ̀ ọlọ́run ni. في قلبها وفي لسانها. bẹ́ẹ̀ bá wo inú ọkàn obìnrin rẹ̀ ìrántí ọlọ́run ni bẹ́ẹ̀ bá wo àwọn rẹ̀ ìrántí ọlọ́run ni. obìnrin mi ò fa tẹ̀sùbá rí mùsùlùmí ni kò fa tẹ̀sùbá rí pé kí ni wọ́n ń ṣe lọ́wọ́ pé ah, àwọn alájà ń ṣe tẹ̀sùbá lọ́wọ́ kò ṣe é lẹ́yìn kọ́ gbọ́ small doctor obìnrin mi ń tajà lọ́wọ́ báyìí èyí tẹ́lómi lọ gbé subhanallah walhamdulillah tó rìkọ́dù àsàlátù tí wọ́n ń gbọ̀n kẹ́ ọjà àwọn ìyàwó wa mi yìí o ẹlòmíì tó gbá tán jẹ́ kí ni ọmọ gbọ́ wọn ni ti gásà kẹ́lé tí wọn ni ibi tẹ́ nìkan ti láwà ibi tó bìnrin kan ké dalailul khairat asálámà àṣùbà dalailul khairat ó gbé báyìí ni ó ké tanyanya àlìjáná wa ó jura wọn lọ ẹ máa kírun bẹ́ẹ̀ bá fẹ́rẹ̀ dọ̀ ọlọ́run dé ẹ má parun jẹ ẹ máa kírun gbogbo ẹni yóò ti ń bẹ ní ìtìjọdọ bẹ́ẹ̀ bá mú tọlọ́run lọ́kùnkúndùn kẹ́ ẹ máa kírun dáadáa ẹ lè rí tẹ́ ń fẹ́ láyé bẹ́ẹ̀ sì rí orí ẹ̀ dẹ́lẹ́ ọlọ́run ó jẹ́ ọjẹ́ bọ́lọ́run ti palẹ̀ mọ́ nǹkan ẹ̀ nìyẹn ẹ sin lọ́hùn ẹ kírun níta bá gbọ́ lẹ́nu àwọn àáfàá àwọn àáfàá gidi ni o kìí ṣe àwọn àáfàá jákujàku o ẹ dákun kìí ṣe àwọn àáfàá rédèrèdè o ẹ dákun kìí ṣe àwọn àáfàá ránwúránwú o àwọn àáfàá gidi àtúnṣe báyìí náà pẹ̀lú ọlọ́run àtúnṣe báyìí náà pẹ̀lú ọlọ́run ẹ ṣe obìnrin rẹ nìyẹn. Naam. Wa majalisu ma ahali tọ́ àti mina nisa'i. Bẹ́ẹ̀ bá sì wo obìnrin re, ẹ̀yin ọmọlẹ́wà, obìnrin re ń tà fi mọ̀, ẹ̀rì ké gbogbo òjòkó rẹ̀ láyé. Ha yóò jòkó ti àwọn obìnrin tí ń tẹ̀lé tọ́lọ́hún ní ọmọ lọ jòkó ti. Òun ò ní máa lọ kílọ̀bù. Iṣẹ́ eré kan ò sí ní kílọ̀bù. Lẹ́yìn kí wọ́n kọ́wọ́ bọra wọn lá. Lẹ́yìn kí wọ́n tẹra wọn lá lẹ́yìn wọn ó kó nbẹ tán kí wọ́n lọ́ọ̀rún ra wọn iṣẹ́ rẹ̀ wo níbẹ̀ tẹ̀ rí bàbá tí ń bẹ lọ́ọ̀kan yìí mo rò pé àwọn mọ̀ ń parun gan wọ́n rẹ́rìn wọ́n tún wá ń gálọ́ọ̀bù. naam. wàtàtàhálà bẹ̀lùkọ́lìkìlà hasani. yóò wá ga lẹ́nìkan tó yóò máa tí yóò máa ṣe ọ̀ṣọ́ pẹ̀lú ìwà tó ẹ̀yin ọmọlẹ́wà ẹjẹ́ wà yín ọ̀ dáa nínú ilé ọkọ yín ẹjẹ́ wà yín ọ̀dà sọ́mọ̀lì kejì yín gbogbo bí yóò wù tẹ́ léde ìwà rere ni ẹ gbé débẹ̀ ẹjẹ́ wọn máa fi ìwà rere ròyìn yín. وتتهلى بالخلق الحسن والأدب الرفيع. ẹ sì lọ lẹ́kọ̀ọ́ ẹ ga pẹ̀lú ìwà tó dáa ẹ lẹ́kọ̀ọ́ bọ́kọ bá ń sọ̀rọ̀ ìyàwó adákẹ́ obìnrin rí ọ̀dákẹ́ nìyí. bọ́kọ rẹ̀ bá gbóná tí máa ń sọ̀rọ̀ obìnrin gidi ọmọlúwàbí ẹ̀rí yọ àdákẹ́. wọ́n ń pè wọ́n sọ̀rọ̀ ni a ní à nígbà wọn à ń sọ̀rọ̀ kí ni tún sọ àmọ́ kí wọ́n bi àwọn alájà òun búrẹ́dì kí n má sọ̀rọ̀ ẹni wọn bi wọn. alájà wà pé àdìsá ọ̀ ń jẹ̀bi ọmọ yìí ti rí ni ọkọ rẹ̀ wà bínú bínú ọ̀tọ̀lẹ́jọ́ tí wọ́n rò fún mi ọparí obìnrin rẹ ni ẹ jẹ́ fọkọ yín bọkọ yín bá ń gbóná ẹ̀yìn ẹ máa tutù. ruwiya ani abi hurera. àfa àjẹtù mọ bí kékùrà nù kan. oníbà sọ̀ọ̀lẹ̀ hàtú. fasọ̀ọ̀lẹ̀ hàtú. ẹ̀yin ẹgbẹ́ ọmọlẹ́wà nílùú amáyọ̀ obìnrin gidi àlùkùránù nù o. kọ́ọ̀nì tààtù. yọ jẹ́ njẹ́ ọmọ sílẹ̀ ń dáadáa. hafizatun. yóò sì máa sọ. lílẹ̀ gan ibi bima eh, eh. hafizallahu. obìnrin rẹ ẹ̀yin ẹgbẹ́ wa ọkùnrin nílùú amáyọ̀ yóò máa sọ ní tọ́lọ́hún fi sí lọ́dọ̀ àpótí tọ́lọ́hún fi sí lọ́dọ̀ tọ́jà àpótí tán kó nǹkan sí tọ́ pamọ́ yóò máa sọ bọ́lọ̀hún ti ni wọ́n sọ ni yóò máa sọ ẹnìkan ò ní mú nǹkan nú àpótí nìyí. kò ní sọ àpótí òun dàdò gan o tí kálukú ọmọ wa togi sí ó ti yé bàbá tí ń wí wọn ti yé wọn. fasalihatu. obìnrin gidi. qanitatu. yóò máa tẹ̀lé tọ́lọ́hún àti tọkọ. hafizatu lil ghaibi bima hafizallahu yóò máa tẹ̀lé àṣẹ ọkọ ẹ̀ yóò sì máa sọ abẹ́ rẹ̀ bọ́lọ̀ ti ní aṣọ. mo wá bẹ́ẹ̀ bí lóde òní à ń kó mọ ní odidi àlùkí àmọ̀ ká tó dọ́mọ wa mọ̀ wọ́n ti dọ́mọ rú yányán. ṣé ara yín náà ni mo ní ẹ jókòó rẹ̀ ìfẹ́ kẹ́nìkan kan mọ̀ dìde kí lọ́ọ́ jókòó lẹ̀ alẹ́ ni ọba dé kó jókòó bí ọba rí ẹnìkan kan òkúkú débi oúnjẹ tẹ́ ẹ kó kalẹ̀. Ebe bá ti fìyà táwa sọ ṣe mọ̀ kóun burú ẹni kọ́ lọ́ọ́ dúró àwọn kúlà. ẹ gbọ́dọ̀ ọlọ́run obìnrin rẹ ní ọmọ sọ ẹ wá wo bí abáyédé lónìí àwọn obìnrin wọn da yérúrépò pé ọmọ ń bẹ àfa ọmọ àfa ń wọ́n da gbogbo ẹ̀rú gbogbo ọmọ tán bá bínú ilé àfáà nísìn kéwú ni ọmọ ké èyí tẹ ẹ bá rí ti ń sin etí ọlọ kéwú tẹ ẹ bá wá gbà lórí ibi tẹ ẹ ti da pọ̀nmù kéèké sọmọ yín nù a níyà yín ni ìwọ wà tí gbogbo wọn lọ lé kéwú kọ́ọ̀dù ilé kéwú ọ̀nà ẹ mọ́ náà mi kí ló dé. èyí ń wèé sọmọ yín o kì í sọmọ àfáànù o àbíkẹ́ bá ti ń lu páńkolo kóńkóń kó ló ti kóńkóń wọ́n máa wọnú nínú oòrùn báyìí ẹ̀wá adé ká ìwọ lọ gbogbo wọn wọn ń kálá mútàlá kí bá kọ́rí lẹ́gẹ́ kóńkóń kó ló à ń sọ fún yín nìkan ọmọ onílù ni ọmọ onílù lòun iṣẹ́ bàbá àwọn lòun ṣe lọ́wọ́ yìí àbí kí ni bẹ́ẹ̀ bá sì bá kàn kọ̀rọ̀ tí gbogbo kálukú lọ léèwé tí wọ́n mẹ́lẹ́gẹ́ tó ń gbé ni mo bá dà mí ọ̀mẹ́ni tó kọ́ àtẹ́lẹwọ́ wò lọ bá là tẹ wá gba nítorí ní gbọǹgùn ní dábẹ́ ní ọ̀nà mi ní ẹbí ń kọrin ni iṣẹ́ bàbá rẹ̀ ní í ṣeun gbogbo ẹ̀ làwọn obìnrin dàrú máa lọ́wọ́ láyé lónìí àásà ń kó mọ ni o ó ti jọ́ àlùkìyà mọ́ o wọ́n bá ń dá wákà ń bí ọmọ tọ́mọ bá mú wa jẹ́ ọgbọ́n. ọmọ tọ́lọ́ ń bá mú wa jẹ́ ọgbọ́n. ọmọ tọ́lọ́ ń bá mú wa jẹ́ ọgbọ́n. ọmọ tọ́lọ́ ń bá mú wa jẹ́ ọgbọ́n. sórí ẹni tí ń dá wákà kò gbóhùn àwọn kan ọwọ́ wẹ̀yìn ẹ̀yin olóògbé ẹ ti gbóhùn lókè. ọmọ tó lọ́hùn bá mu ọjọ́ ọgbọ́n. àwọn mẹ́ta tí ń bẹ lẹ́yìn tẹ ẹ̀gbọ́n wọn àwọn wa ń fira wọn sí ẹ̀yẹ́ pé láyìlá ọ̀rẹ́ wa láyìlá ọmọ bọ̀ ọmọ àjàgbé tansí dírẹ́fà lọ́wọ́ lọ́ọ́ gbé fáwọn aláàjì yìí o àwọn ti mẹ́ni ọlọ́mọ aláàjì wa náwó sí lásán lábẹ́ igi tí wọ́n wọ́n kí wàá bọ́ lọ́mọ ń bẹ lábẹ́ igi àtàwọn ẹgbẹ́ ẹ wá náwó ọmọ àlè lọ́ràn yìí gbogbo ẹdíjọ́ àlìkìyàmà ká tó rojú ẹ. ẹ o wàláì ọkọ mi ọ̀sẹ̀ ìpele ìyàwó ẹ̀ wájú ọlọ́run gbẹgẹdẹ nǹkan ọ̀sẹ̀lẹ̀ wájú ọlọ́run torí nígbà obìnrin bá wájú kí n pé ni

arọ lòun èyí hàn á pè bàbá èyí tó bá fẹ́ ra jẹ́ nànú yín kó tètè ta yanjú ẹ̀ tètè rẹ lóru ẹ̀ǹde yọ yàdá náà ní kọ́ yọ àdá tètè sọ yìí tí èsè tiẹ̀ fún ẹ ta yé yanjú ẹ̀ kó tó di o torí náà obìnrin rere ọ̀dọ̀ wọ̀ yín. ruwiya ani abi mo fẹ́ sàdúrà báyìí àmọ́ wọ́n ní àbí wùrẹ́yìrà ọlọ́run bọ́ alálùbáríkà rẹ̀ àmín òun ọgbà ọ̀rọ̀ yìí wá. kọ́lá kílà ya Rasulallahi. kọ́lá ọwọ́ sọ báyìí pé kílà wọ́n ń sọ báyìí pé ìwọ òjíṣẹ́ ọlọ́run. ayyu nisa'i khairun. èwo nínú obìnrin tó lóore. ṣé gbogbo obìnrin kọ́ ló lóore. akramakallah. gbogbo obìnrin kọ́ ló lóore bí ti ń jásí pé gbogbo àwọn ọkọ yín gbogbo wa náà kọ́ la lóore ẹni ọba sàmú tiẹ̀ kọ́ mọ́ ń tọ́lọ́hún ṣe fún ni ẹni tọ́lọ́hún ọba pé ó fẹ́ sàkúsàkù kọ́ mọ́ ń tọ́lọ́hún ṣe fóun àwa ni ni obìnrin rere. fakọ́lá nàbí iyù. ànábì wa ń dá wọn lóhùn báyìí. allati tasurru idha nasara ilayha bàbá wa kan dé o. bàbá wa baálẹ̀ kàbá kájọlà ni wọ́n dé ní nbọ̀lẹ́ ẹ fi wọ́n sí ọ̀dọ̀ wa ní ìnẹ́jẹ́ wọn wà ẹ lọ́ọ́ pàdé wọn ẹ pàdé wọn ẹ̀yin obìnrin ẹ dàbò wọn ẹ sọ wọn sáàárín ẹ jù wọn sáàárín ẹ jù wọn sáàárín. bàbá wa baálẹ̀ nu baálẹ̀ kaba kájọlà wọ́n dẹ̀ fáìn dáadáa ó láìkí wọn. bàbá wa baálẹ̀ ni wọ́n dé níbo lẹ́fà yé wọn sí wọ́n wá jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá wa tafsiri wọ́n ní ẹ̀ wọ́n bọ̀ wá ẹ̀ rà. ah ẹ jókòó ni baba baba tafsiri wọn ni ẹ jókòó lẹ baba wa fa gbà ní gbogbo amáyọnu àwọn ah, ni kẹ jókòó lórí àyè àwọn ah wọn làwọn yọ wọn làwọn dunu sí ni gẹ́gẹ́ bí ipò tẹ wà ní gẹ́gẹ́ bí ipò yín ni baba wa balẹ eléri nìyí ẹ jókòó Allahu akbar ẹrin gaban bẹ́ẹ̀ ni baba baba tafsir wọn ní àgbàfẹ́ ni ọlọ́run bá gbà fún ni baba baálẹ̀ ní rárá àwọn ní kí wọn ó jòkó ní àwọn náà ní hmm, eléri ni baba baálẹ̀ àá sì gbàfẹ́ ni ọlọ́run bá gbà fún ni kí wọn ó jòkó lẹ̀ ẹ wo nǹkan ẹ̀yin ọmọ kan tẹ ẹ ti ẹ ìtọ́mọ ọgbọ̀n ọdún tẹ ẹ máa ranjú bọ̀ mọ́sálásí tẹ ẹ lẹ́yìn lẹ ní mọ̀ jù ẹ̀yin tẹ ẹ̀yin kan tẹ ẹ gbádùn tẹ ẹ máa gbọ́ ẹ̀yin lẹ ní ìmọ̀ jù tí wọ́n mọ̀ bíi pé irun pẹ́ǹpẹ́jù yín mélòó ni tẹ́ ẹ lè sọ tẹ́ ẹ ń gbẹ̀yìn lẹ nímọ̀ jù ẹ̀kọ́ ni wọ́n lò ń bí báyìí o. bàbá baálẹ̀ ń ṣàdúrà fún yín o bàbá baálẹ̀ wọ́n sì mọ̀ ọ́n rìn afẹ́ ṣàdúrà ni wọ́n dé. àwọn èèyàn wá tọ̀ bàbá baálẹ̀ wọn ni kàbá kájọlà àwọn wọn ti dé yìí ẹ ṣe báwọn là ń retí ni ká tó ṣàdúrà. àfìlú amáyọ̀ lé ọlọ́run lọ́wọ́ Allah ìwọ ọlọ́run tó ti ń bá wa sọ amáyọ̀ bọ̀ ìwọ náà lọ ń bẹ ń kú ẹlòmíì ò ní gbà á má fọ ìlú amáyọ̀ ọlọ́run. amiina. ah kò sáwọn ọmọ amáyọ̀ láwọn ọ̀kankan yìí. amiin. má fọ lu tiwa náà o. amiina.